الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي آمين وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام أدوكم fún Ọlọ́run Ọba alhamdulillah Adúpẹ́ fún Allah tí í ṣe ẹlẹ́dàá wa. Ọba tó ṣe pé òun nìkan ni adánibọ́ni, darí ẹni, tí ẹnìkan ò lè jẹ́ orúkọ náà tí kò sì gba ìròyìn náà láíláí. Adáni bọ́ mi darí ẹni òun ló dá wa òun ló ń bọ́ wa alámọ̀rí wa gbogbo ìgbòkègbodò wa ìlàkàkà wa lílọ bíbọ̀ wa ọwọ́ ọlọ́run ló wà. ẹ jàre bẹ́ sí fọ́ ṣe yìí ẹjọ́ ọlọ́rẹ̀ tí a parí kí ń bà mí àrùn kí ló ń bà mí lẹ́rù tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá ti ń sọ̀rọ̀ ń ju ẹ̀ṣẹ̀ lọ tí bá ó kúkú sàn kéèyàn má lọ ju kó lọ kó tún abẹ́ aláàkútàkùnkú sàmójú kúrò fún wa ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa ìṣẹ́jú mélòó kan tá lò yìí ẹ dákun ẹ jẹ́ á farabalẹ̀ ọlọ́run jẹ́ àdàmú lálìkì àmọ́ ọlọ́run sì ní jẹ́ láyé wàhálà ọlọ́run mọ́ta wa lágbàdà ṣé àgbẹ́ wọn sọ ni ẹlẹ́dàá wa a ó ṣeéṣe kárí ẹlòmíì tó fẹ́ wá sí ìjókòó yìí yóò sùn lọ oṣùgbà tí ìjókòó ìbá parí kó tó tají èròǹgbà àti ẹni kó fẹ́ wá sí ìjókòó yìí ṣùgbọ́n ẹni tí àkóso ayé àwọn ọmọ ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ pé kò sáàyè kódà ṣẹlẹ̀ pé mi fún àmì èròǹgbà mi ni pé mo fẹ́ tètè débí ṣùgbọ́n láti àsìkò ìgbà tí mo lajú sẹ́ẹ̀sì níwà lẹ́gbẹ̀ẹ́ yìí jẹ́ mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá mo wá fẹ́ rọ́ọ̀ṣì máa bọ̀ ọlọ́run ní lọ sí gá mo sọ á kí o mo ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ ṣẹ́gbẹ́ kìí ṣe ìgbéraga ni wà tí dé kò ní bùkátà tí ó God in control God is always in control ìtí wọ́n fẹ́ ni kò béèrè ìtò òfẹ́ tó ń ṣẹlẹ̀ yẹn ọlọ́run ló control ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ní Quran aya Quran tọmọ yẹn kélẹ̀ ní tó bẹ̀rẹ̀ rẹ̀ gangan ni tabaraka lẹ́dì ìyàdì èlè mọ́lìkù wàhúwà ala kulli shay'in qadir tó máa sọ pé àlùbáríkà nílẹ̀ Yorùbá kò ṣàjòjì nílùú kan nílẹ̀ Yorùbá ẹ̀dọ́ alóhun ọmọ tó máa rẹ̀ ọlọ́run yá àlùbáríkà rẹ̀ káwá wò bóyá yóò bùn wá lówó ọlọ́run yá àlùbáríkà rẹ̀ ṣáfàfà yẹn lówó ọlọ́run ní gbogbo tí ń jẹ́ àlùbáríkà ìbùkún orí àjẹ́ǹjẹ́ tán òun ni fún ẹni tó dá wa wà ó kú lè ṣe alágbára ni lórí gbogbo nǹkan pàpàtà ikó mọ́ta wá lónìí ìbẹ̀ lábẹ́ ìkápọ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá àánú rẹ ló fi kó rẹ tú wa àánú rẹ làwa ń tọrọ ọlọ́run ìbínú rẹ là ń sá fún ìbínú rẹ wa là ń rí lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́mbà ní kàpú àmì ṣe bẹ́ẹ̀mọ̀ lánàá ìròyìn òkèèrè ní gbogbo àwọn níbi táàkì tí ma ń gọ́ ní ìròyìn àgbáńlá ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ rédíò aago kan fún ni wọ́n sọ lédè Yorùbá ìròyìn àgbáyé nígbàtí bá sọ ogun tó lọ Nàìjíríà wọ́n wà dárúkọ kan lórílẹ̀-èdè kìíní mélòó kan àwọn agbébọn pa lórílẹ̀-èdè kìíní kan ti gbé nǹkan àwọn àwọn pé ṣé wọ́n ya wèrè ń bẹ̀ ó ní ní kí wa yìí fìrífìrí ló torí gbogbo àwọn orílẹ̀-èdè ìwọ ni àkóso ìdarí gbogbo nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ ọkàn àwọn tó ń ṣe bẹ́ẹ̀ gan ọwọ́ ọlọ́run ló wà anábì ní iná kọlùbalẹ̀ ìsáàni fi ìsìdẹ̀ àìní ní àsọ́bí ìrọ̀hman ní kọlùbùhú kaifa yasha allahumma ya ọkàn lédè lárúbáwọ̀ là ń pè ní kọlùbù àwọn elédè ní wà máa súnmìyà kọlùbù kọlì bá ń ilá ànábù yàtà kọlùlàbù àdédé pé ọkàn ní tí ń yí nítorí pé ọkàn èé dúó sójú kan bẹ́ẹ̀ ṣe jókòó oríṣiríṣi èrò ní ó máa wá sí wa lẹ́nu bẹ́lẹ̀ ṣe wá omi ó tún wá omi ó tún wá ọlọ́wà ní ọkàn wa yẹn ọwọ́ òun ló wà ó láwá mùsùlùmí àìsàdúrà tí ọlọ́run bá ní kó sí nínú ìdarí ọkàn ọwọ́ ọlọ́run ló máa ń yí ọkàn yẹn bó ṣe wù tẹ́ bá ṣe nǹkan míì wà á nà Allaha yahulu bayna al-mar'i ọlọ́run ọba máa ń dí gàgá láàrin ọmọ èèyàn wà atọ́kan rẹ̀ yẹn gan èèyàn fẹ́ ṣe nǹkan ó sì jókòó nǹkan tó ló fẹ́ ṣe yẹn ó kọjá kó tó rántí ọlọ́run dí gàgá There is a barrier between your heart and what you want to do. Ọlọ́run ló ń fi sí. Ọlọ́run kó ṣàánú wa. Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Torí náà ọkùnrin àwọn tó ń ṣe gbogbo nǹkan wọ̀nyí tó ń jìyàn gbé tó ń pààyàn ọwọ́ rẹ̀ Ọlọ́run ló wà. Bá ní yí padà sí kí ọmọ pa wá mọ́. Bá ní yí padà sí kí ọmọ jìyàn gbé mọ́. Kí ọkọ̀ wò pé èwo làwọn tó ń ṣe àwọn òṣè Láyé ìgbà kan lẹ́kọ̀ọ́, bọ́sìn lọ́rùn, kó sọ pé mi bàbá ò lò pẹ́ tí ẹ bá lọ patí àwọn èèyàn ó kàn dédé ló yá bọ́ sí mi lọ́rùn ṣe ó lọ fún rẹ̀ ìjọba kọ́ ló ṣe ìtúnjọ́ yìí ó lé olórin kọ̀lẹ́tì ó ní kò sí bọ́ sí mi lọ́rùn wọ́n kiri méje kò só láṣà burúkú àwọn dà wọ́n ti lọ nígbà yẹn kìí ṣètò ìjọba kí nìyẹn kàn dédé lọ fún rẹ̀ yìí eléyìí náà bẹ̀rẹ̀ ọlọ́run ọba fún wa ní ìfàyàbalẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà fún wa ní ìfọ̀kànbalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ká lè fẹ̀dọ̀ lérí òróòrò àwọn ìlú jẹ́ tí ń pa jù ní ọkàn ti balẹ̀ jù tọ́lẹ̀ nigeria àdánwò ni ọlọ́mọdé ó já tẹ̀sán fún eyin ẹ̀yin olùtẹ́tí ni mi ọ̀rọ̀ mo fi bẹ̀rẹ̀ iná lójú ọ̀rọ̀ wípé ẹni tí ó dá wa yẹn gangan òun ni aláṣẹ ọ̀dọ̀ wa ó wá yan àwọn kọ̀ọ̀kan láàrin wa kí a máa jẹ́ aṣojú fò pẹ̀lú ìmọ̀dárí wa ìyẹn ló jẹ́ ká kọ́kọ́ kí yàtọ̀ sí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn mùsùlùmí ọ̀tún ọ̀tún là bẹ̀rẹ̀ nǹkan wa àìlò òsì ẹ sì rí pé àwọn tó ń ṣe awo òsì ní tiwọn ìṣẹ̀bára ti wá ká àwọn bàbá wa ọ̀tún ni wọ́n yà sí kódà láàrínra ọ̀tún ni wọ́n yà sí kódà láàrínra ìwọ́n ló máa ń tó ṣe ẹ́ tó fi yà tó sí ṣe bí wà ló máa ń tó ṣe ẹ́ tó fi àtó fi ọdún nínú ọ̀yà sí ó dàdà. Ọ̀tún ọ̀tún ni gbogbo nǹkan Mùsùlùmí tàbá fẹ́ pọ̀ tí ta fẹ́ tánbà náà sí ìbọn fún. Ọwọ́ ọ̀tún náà jẹun tàbí ṣe gbogbo nǹkan. Ọlọ́run jẹ́ ayé àfún. Wọ́n jẹ́ olóyè, wọ́n tún wá jẹ́ àfà, wọ́n tún wá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. Ìdí mẹ́ta tàbí kan kí wà ní àwọn ni bàbá wa olódòrú wa tí wọ́n padà tún pé olú fi odòrú wa orí ní ọlọ́mọ sọ yí dẹ́nu títí a ń pè ní ẹ̀mù tá bá waṣu ìsàlẹ̀ tó máa ń dẹ̀ tí ìdùn yẹn ó lẹ̀lẹ̀ ẹ̀yìn lórí ọlọ́mọ sọ yí dẹ́nu tó bá ní tolórí tẹ́lẹ̀mù ọlọ́mọ sọ yí sí ìrùdí onílé ìṣẹ̀ṣẹ̀ ní ma báwọn ẹran ẹ̀ṣẹ̀ ọlọ́mọ sọ yí sí àwọn ìrùdí ní kọ́lọ̀ kó kí ní wọ́n bá yí pa gbogbo ìṣẹ̀ṣẹ̀ ìdàmà ìrọ́mọ̀tí wà rọ́hàmàrà Ọlọ́run ọba ò ní jẹ́ kàbù. Ẹ̀ṣọ́ afẹ́ kówó jọ nítorí tó wà níwájú abẹ́ ṣe ayẹyẹ pé káwé láwà ní fún ìmọ̀mà gbárùdín ti ìlú kàrẹ̀ ẹ wá rọra sọ wẹ́rẹ́ ọlọ́run ló ń pàṣẹ sí níjókòó mọ́dà ìmílíọ̀n kàṣílẹ̀ kójọ ṣẹ́rù ti ń bà wá pé àwọn àlejò tí ń bọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà kí la fẹ́ fún wọn jẹ kí la fẹ́ fún wọn mu báwo ni wọ́n ṣe wá kàrẹ́ tí wọ́n ní fojú àbùkù wá ọ̀nà wo la fẹ́ gbà tí wọ́n obìnrin sọ pé àṣẹ wọn jù báyìí ọlọ́run wá tara yín pọ́n wa lé ẹ̀nìká bùkù láìláì ọlọ́run ó ṣàánà wa mo kí bàbá wa ṣífàdìlú ẹjẹ́ àǹfààní bàbá wa olódòrú wa nítorí pé àwọn fàáfà àkó àwọn wa tó jẹ́ bàbá wa wọ́n tún jẹ́ bàbá fèmí hmm, wọ́n jẹ́ bàbá fún mi mo dẹ̀rù pé máa fẹ̀sùn kàn mí pé mi wá kí yín fọ́dún ó yẹ kí wá kí yín bọ́dún nẹ́ẹ̀sà rẹ̀ máa fẹ̀sùn yẹn kan lọ́dún olóòtọ́ mò ń rìn káàkiri torí mi ìsìn lera àárọ̀ yìí mo ṣẹ̀dí ìjẹta gbogbo ẹ̀ náà mi sí ara ti ọlọ́run kó wa a kí yín bàbá adùlú mo rúkẹ́ tó ń du ni àbí mm. ìlú ló ń kí ìlú wọ́n ní òfin ti ẹlẹ́gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run ní gbọ́ tẹ ọlọ́run ní jẹ́ gbẹ́ ṣe ń dùn lú ọlọ́run ní wá dáyí ìmáàmù ti ìmáàmù àwọn wá ní alága Anzarudeen gbogbo ìlú àkókò pátá ètò wọn lẹ́ wọn ṣe àwọn náà létò tí wọ́n ń ṣínú ọlọ́run ọba ọba yìí ṣínú ọlọ́run ọba yìí jẹ́ kó yẹjú tó sì ó já síbi dáadáa àkìyí retired nurse ní bàbá àwọn táyà mú kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ká ẹni lọ́dọ̀ bàbá ẹ̀bẹ́ lómi ìgbó wọ́n ṣe ń kẹ́ni ṣẹ̀pọ̀ àmọ́ ń yí ni bàbá ní tẹ̀yìn yẹn ó dọ̀tí inú àápa ẹni pọ̀ ní àìrí róòlù ẹ̀ àìyí àtijọ́ náà sí wọ́n sánà súnà sáàrùn àsánà sáàrùn ẹ̀rì bàbá tó kọ́ mi ní sẹ́mù ẹni kíkà wà lọ́sà ní wọ́n ṣe pàpọ̀ ṣẹ̀fẹ́ ẹ̀yìn yẹn ni ó wà wà ń ta ẹ̀ṣọ́ inú òní dọ̀tí ìdọ̀wọ̀n mo ti kọ́ afá wa Rashid Aki ọlọ́run bó bá ní dúpẹ́ fún yín nam fún ìfásírò ìgbẹ̀dẹ́ ìfásírò ìgbẹ̀dẹ́ nínú àwẹ̀ ẹ ṣètò fẹ́ gbé káàkiri fẹ́ ṣe wàhálà ẹ má kó rẹ̀ yìí wọ́n ní ìmáàmù ìmáàmù àìgbó ni mọ́tò pàkì ìmáàmù mọ́ṣálásí tó wà ní gáràjì ìmáàmù àwọn ìwúlafẹ́ mú báyìí wọ́n pé kìrí kan ní nínú bàlágọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ó ní túmọ̀ méjì mẹ́ta tàbáfẹ́ búyàn àmọ̀ mọ́lú ìmáàmù gáràjì tàbáfẹ́ bú ní ìjàmbá bẹ́ẹ̀ni tó bá rẹ̀ mẹ́jà ní ṣé kìí ṣe ìtẹ̀mọ́mù gárájì yẹn ọba kan nílẹ̀ lárúwáwá ó burú kò wá ní làákàyè ṣùgbọ́n èyàn tó burú tó lè pààyàn lójú ẹsẹ̀ ẹnìkan ní òun ó sọ fún kó òpin lójú ẹsẹ̀ yóò jàfáàkà fínà yẹ̀sìdù ìtumọ̀ rẹ̀ ó ní ni ọlọ́ọ̀tọ́ àwọn ojoojúmọ́ ni ọpọlọ rẹ̀ làákàyè rẹ̀ ojoojúmọ́ ló ní ló ń sí ojoojúmọ́ ni ọpọlọ ẹ̀ ń dorí ẹmú ẹpá ní kí ló ń ṣẹlẹ̀ jàfáàkà fínà yẹ̀sìdù ẹnìkan tó ń jẹ́ yẹ̀sìdù sọ pé ẹ̀ ò pé àwa wá ń fi yọ pé òun lórí ẹ̀ ò pé táwọn sọ nìyẹn ṣe mọ̀ ọ̀rọ̀ kan tó túmọ̀ nǹkan méjì

làdámì ti ẹ̀kàn àkìyìn àrọ̀bàbà wọn ní ẹgbẹ́ ìṣẹ́ làdámì lọ́jọ́ tó ti pẹ́ tẹ́láti láwọn ọmọ léyìn tí wọ́n bá pè ròyìn ó mọ̀ torí pé ohun wọn máa já tó tẹ́lómi bá pè ẹ́ mọ̀ pé kì í sọmọ ní ọlọ́run fún wọn ní ohun tó já ìyẹn làkíyèsí tí ó ṣe ní ẹ̀kàn níkàrẹ̀ ọlọ́run ó ṣàánú wa ọlọ́run kó gbà fún wa a kí àfá àwọn alamidi torí tá bá ní Abdul Hamid àwọn èèyàn mọ́ ó ti di alam ó ti di zangbe ní ṣe propanal ní propanal tó wá ní

ẹkù farabalẹ̀ wájú ọlọ́run ọlọ́ọ̀bọ̀ ní dáyín láàmú lórí ọmọ ẹ̀ ní dààmú lórí ọkọ ẹ̀ ní dààmú ìjẹ ìhun ọlọ́jọ́ ma wá nírọ̀ kí a má gbára lásìkò gbogbo kò sì sásìkò ń bẹ̀ gbàgbàrà wa àmì pa ajé èèyàn ni ẹranko ni àwọn ètò tá ṣe ta lọ bá ẹranko àwọn apá kan náà àwọn Yorùbá ní kìnìún ni wọ́n bí kìnìún wọ́n bí ìgalà dáa kí kìnìún máa kó máa kó jókòó síbẹ̀ níbi tí kìnìún bá ti bímọ ẹranko tó bá súnmọ́ rẹ̀ yóò pa lójú ẹsẹ̀ ni torí ọmọ tuntun tiẹ̀ kò sẹ́ni tí bá gbé ọmọ jòjò lóhun ò lè bá gbé láyé yóò rò kó fẹ́ pọ̀ ọmọ oúnjẹ ni tó bá ṣe kíra wà ni inú suratul Ahzab اللهم إنا أردنا لأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها واشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا وكان الله غفورا رحيما áyà yẹn ló parí suratul azab sura 33 inú Quran the last three verses áyà tó wà mẹ́ ọlọ́run ní òkè wọ̀nyí àwọn sánmọ̀ yìí àti ilẹ̀ a gbé àmọ́nà fún wọn àmọ́nà náà ti dèdè Yorùbá nǹkan gbà pamọ́ ló ń ṣe bẹ́ẹ̀ tí wọn ò ní ibi ẹ̀ tó bó bá ṣe wù ọ́ ní kó ṣe ṣùgbọ́n á padà béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe lòó sí oke ilẹ̀ sánmà gbogbo wọn ni wọ́n sọ fọ́lọ̀ wọ́n bẹ̀rù ashfakona ha wọ́n láwọn ò lè ọmọ èèyàn ọmọ jẹ́ alábòsí ó aláìmọ̀kan ọlọ́ọ̀ni torí pé àmọ́nà fún yìí láti jẹ wọ́n níyà mùnáfìkì lọ́kùnrin àti aláìmọ̀ ọlọ́run lọ́kan lọ́kùnrin àti lóbìnrin gbogbo ọ̀ṣẹbọ gbogbo kìfìrí afẹ́ fi wọ́n ńlá fẹ́ fi dájọ́ kó ń sì wá ṣàánú kó ń kẹ́ gbogbo àwọn tí wọ́n mọ̀ òun lọ́kan àwọn afáwá ní kí ni nǹkan náà wọ́n ní oní àkìlù làákàyè gbogbo ẹni tí ò bá ní làákàyè tí làákàyè rẹ̀ ti yẹ̀ kò ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run béèyàn bá rí wèrè tó mú àdá lọ́wọ́ kéèyàn tètè yà fún wèrè yẹn wá gbìgbà lọ tó bá pa ọ́ kò ní jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run kó pa ọ́ ẹni tí ò ní làákàyè nínú ṣẹ̀ríà àìsàn. ó ní nínú ṣẹ̀ríà àìsàn téèyàn bá ti mu tí yó ọlọ́run ní kó má wá kírun nígbà tó yó yẹn ṣùgbọ́n tójú ẹ bá ti dá tọ́ ti dá lójú ẹ ò lè kírun nígbà náà látàkùrọ́bù sọ látàwà antum ọ̀rọ̀ ẹ má ìrún di ìrun o torí pé èèyàn lè máa ṣe pèlè rẹ̀ lórí ìrún nígbà tó ti mú kí yóò ti ń sọ̀sọkúsọ nítòsí ń sọ yẹn ní lé ní lè máa bú lórí torí pé sọkúsọ torí náà ń bá mú tí yóò tó ti bá ti wá dá ó ti wá lọ mú mọ́sùmọ́ torí pé tọ́lọ́wọ́n bá sọ ní pé ọtí gangan fún rẹ̀ tẹ́tẹ́ títa àtòṣà bíbọ ọlọ́run ní ẹgbín ní nínú iṣẹ́ àṣetọ́n ẹ jìnà sí kẹ́lẹ̀ ìṣúrí ní ọlọ́wà ní ìtẹ́ṣù fẹ́ dálẹ̀ àṣetọ́n tó fẹ́ dálẹ̀ nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa ní ìbáṣọ̀tá àti kórìíra ìjà ló fẹ́ fi dálẹ̀ ní Las Vegas ní US ibẹ̀ ni wọ́n ti ta tẹ́tẹ́ jù gbogbo ilé ayé àwọn kọ̀ọ̀rá gbọ́ ẹ̀wọ́n ń tẹ̀ wọ́n lẹ́yìn ni wọ́n máa ń pààyàn ṣeré bẹ̀ ìgbà tí wọ́n bá ta tẹ́tẹ́ tó kó bí 500 million dollars tó fi ta tó jẹ tó lọ àwọn gang ayákìlà wọ́n lọ pa ènìyàn lẹ́yìn wọ́n àgbòwò yìí tàbí tó lọ ń ṣe Russian roulette eré burúkú kan ní ń pè bẹ́ẹ̀ ọlọ́mọjà bá wọn ṣe wọ́n kòwó lẹ̀ wọ́n lè kó bí 100 million dollars sílẹ̀ wọ́n á fi ìbọn yẹn àyè ọta bí mẹ́fà ló ní wọ́n àti ọta bí ihò kan bẹ̀ wọ́n a ní kó gbé sórí ara ẹ̀ tó bá ti fà á tó bá ti fọ orí ẹ̀ ó kò wó wọn lọ tọ́lọ̀ bá ní kó fà á tí ò bọ́ sí ibi ihò ọta ó mọ̀ kó yẹn lọ tó ń ti pó kówó lọ náà wọ́n bọ̀ wá pa ọ́ padà hmm. tó lọ́lọ́ fi ní tẹ́tẹ́ kò sí ti dálẹ̀ ju ìbáṣọ̀tá ìkórìíra ẹkàn máa pa ẹwọ russian roulette àwọn tí ayé ti sú ló máa ń lọ ṣe ta tẹ́tẹ́ yìí ó wà dìde o àtàyé bá ti sú àwọn ni a máa ta pé òun fẹ́ para òun tó bá ta tí òdó yóò ti ṣe ta yóò gbowó yìí gbogbo nǹkan ẹ lọ́lọ́run ṣe léwọ̀ torí àsìkò ọlọ́run ọtí yẹn fẹ́ ẹ̀rí pé gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ sí bàbá tó bí yóò lọ mú tí yó ẹ bá fẹ́ sọ̀rọ̀ sí ìyá tó bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ sẹ́nì bọ́dì àwọn tó fẹ́ lọ jalè àwọn tó fẹ́ ṣe iṣẹ́ burúkú gbogbo àwọn bá ń pè ní àwọn ajínigbé agbébọn wọ̀nyí wọ́n ti kọ́kọ́ mùkúmùkúmù kí wọ́n bá láàánú tí wọ́n bá rí ẹ̀jẹ̀ kò ní jọ wọ́n lójú bẹ́yàn bá ṣe ń kí

ọmọ ẹ̀bùn látọ̀dọ̀ ta ni ọ̀nà kí la ọmọ ẹ̀bùn ni it is not your right to ask a child wọ́n pè kí níkan ní ẹ̀tọ́ ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ èèyàn látọ̀dọ̀ lọ́nkọ́ ni kò rọmọ bí láyé ìdíyàn tẹ́ ò bá bímọ kò sí ẹni tó lè blame ọlọ́run pé ọlọ́run ẹ̀tọ́ tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ ni pé tó bá dáyé kó sin òun kò sígbà láàyè láti ṣàlàyé ìyẹn délẹ̀ ẹ̀tọ́ tó ní fún ẹlẹ́dàá o ní to worship your Lord kò sin ọlọ́run o lè tọ́ ẹ̀ ṣùgbọ́n pé kó bímọ is a privilege àǹfààní ni tọ́lọ̀ máa ń fún ẹni tó wù ọlọ́run kò túmọ̀ sí kó bímọ ó ní wèrè bí lóyún tó bímọ lójú wa tí ẹni tó ní tó kọ́lé tó káàsà tó nílé aláruru tí ó bímọ ó ló ṣe dókítọ̀ tó ń tọ́jú aboyún obìnrin ni kò fi inú ṣoyún ó ló ṣe dókítọ̀ tó pera ẹ̀ ní gynecologist tí ò fi bímọ kéèsì àwọn kan wà ní un john ní dárúkọ wọn ti lọ ọkọ gynecologist ìyàwó gynecologist both of them tọ́kọ síyàwó wọn ò bímọ àwọn tí ó dùn ọmọ bí ọ̀dọ̀ wọn ni wọ́n lọ sẹ́ntọ́ jù they are consultant gynecologists yẹn tí àwọn tó mọ̀ nípa kí ló fà tó bèèrè wo ló lè dá ọ̀nà wo ló lè gbà ní a lè sí ní prof ọkọ ó láìsí skáàfù tó bìnrin wé sórí yẹn ni ó di ọmọ ẹgbẹ́ wà máa ṣe jala ẹ jala wá kàwé tó lóòdó àmọ́ wò pé ah, ẹwọ bọ́mọ̀ ṣe bí ìyà jẹ́ ọlọ́fin ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ wípé wa nipe jẹjọ lórí ọmọ tá bí tààtọ̀ ṣúrọ́mọ̀ yẹn ò náwọ́ sí ọ wípé bàbá yìí ló bí ìsáyé tí ò tọ̀ ló ń fi bí mo ṣe sọ sáré sọ pé àbí wà lọ́dọ̀ lọ́dọ̀ a ò nígbàgbọ́ sí incorrigibility o yẹn ọmọ kan wà tó ń jẹ́ a nígbàgbọ́ sí ó dàbí teacher tó kọ́ ọmọ tó lọ́mọ yẹn ò mọ̀wé ordinary lè yẹ kí wọ́n sáàkì tíjà yẹn ni tó bá yẹ pé bó ṣe yẹ kó rí a kó ọmọ ti tíjà tí àwa ń kọ́ ọmọ yẹn ó wá fail kí lóde tó fail ó ní kó mọ̀wé tíjà yẹn supposed to be sacked immediately àwọn tíjà tó wà ní òdì kí ni mo sọ yìí ṣùgbọ́n ẹ̀yin náà ṣe gbogbo ọmọ tó ẹ̀kọ́ ló pass kì í ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe lórí àwọn ọmọ yẹn ni mo ṣe èṣẹ́ gbogbo ìdí tí àwọn tí wọ́n fi páàkì títà ẹni pé wọ́n wá ti ọmọ yẹn ó ṣe dúró wọ́n mọ̀ pé mo sọ sáì púpọ̀ tó bá ti yàgò àjẹ́kórí ẹ̀ pé títà yẹn ni ò kò identify problem tọmọ yẹn rí IQ ò lè gbéwèé kò wé IQ ọmọ yẹn intelligent quotient

kódà tó bá kú kò ní ṣàdúrà wípé bàbá òun tọ́ òun lòun gbà yóò ní bàbá òun wíkẹ̀ torí náà àfi ká tún bẹ lọ tọ́lọ̀ fi sọ fún wa ní kùránì ká máa ṣàdúrà rọ́bàná hábùlànà ní àdúwájì wàbùrìyàtìlẹ̀ kúrọ̀ táàrí ìrọ̀jẹ̀ àjọ ìròyìn ìtàkìlẹ̀ ìmọ̀mọ̀ a mọ̀ fàdó àkún fọ́mọ bá ń kọ́ kó lè gba kíkọ́ kọmọ wá mọ́ di àkọ́ọ̀gbà táwà sọ pé òbí ló fa àkọ́ọ̀gbà ni kìí ṣọmọ ìwọ òbí tó ti lọ sóko ọ̀rìn àbí jẹ́jẹ́ aṣú àbí fásúnlà ó fọmọ rẹ̀ sílẹ̀ ọmọ ọdún mẹ́wàá ó fàbúrò ẹ̀ tí ó wá gún jẹ ńlé orí láàárọ̀ orí òfọmọ ló jẹ orí òtún wá mọ́mọ rẹ̀ ọmọ ní ó lè lè sùn second period láti wà kí ló dé yóò lóun máa burú òun lọ sí sùn bàbá ẹ̀kọ́ ni wọ́n ti lo oko ìyá ẹ̀kọ́ wọ́n ti lo oko wọ́n lè máa lo oṣù kan lóko yìí ọmọ yẹn ni ó wẹ̀ fábù ẹ̀ kò yóò wá ṣẹ̀ṣẹ̀ mú lọ sí skul yóò ṣẹ̀ṣẹ̀ wá rìn padà wá yóò ṣẹ̀ṣẹ̀ tún dáná ọmọ mi èdè ó dà sí lára yóò kí nílé àwa ṣáwọn ọmọ ìwẹ́ yóò jẹ́ àwọn ẹgbẹ́ fún ọmọ yẹn màmá ẹ̀wá ní gbogbo nǹkan tó ní ìlú ló kọ́ sanwó oṣù ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ mú tó bá dé ní lábẹ́ ta ní ó ṣàlàyé ti pé kó kàwé ta ní ó bòjútó ẹ̀dẹ̀ kọ́lé ẹ̀ládùn àyígbà sọ àwọn nǹkan wọ̀nyẹn pọ̀ inú tẹ́rìbíyà tí ó sáàyè fún mi láti ṣàlàyé ṣùgbọ́n mo kàn pàṣà mẹ́rin torí náà gbogbo àwọn a bí mọ́ tá a rò páyé ni ò jẹ́ kọ́ mọ́wọ́ gbọ́ tiwa ayé kankan kọ́ àwọn fúnra gbogbo ẹ̀rọ obìnrin bẹ́ẹ̀ lọ sọ́jà oko aago mélòó lẹ̀ ń lọ ọmọ ò jí nígbà bẹ̀rẹ̀ lọ tọmọ bá jí ta ló fọwọ́ ra ọmọ lórí pé káàárọ̀ báwo lọmọ ẹ̀ ṣe lẹ́jà láàánú ọmọ jí láàárọ̀ kò sí ìyá tó kí káàárọ̀ tó ó ní tó ṣàlàyé ọ̀rọ̀ èmi ń

àwọn tó ń ṣe kó jíjẹ́ ọ̀pọ̀ a rí àwọn obìnrin tí wọ́n jẹ́ lesbian so ìyá ẹmọ́rú àwọn tíkẹ̀ tó ń mójú tọ́mọ yí ló fẹ́ àwọn láyé òjò ní mò ń sọ̀rọ̀ ní wa international school yẹn àwọn tíkà mi ọkùnrin ni ọkùnrin ẹgbẹ́ ló bá sùn so ó dẹ̀ fọ ọmọ tó bẹ̀rẹ̀ ẹ̀ tó nínà fọmọ ẹ̀ ìyà àkùlà àwọn obìnrin ẹgbẹ́ wọn ni wọ́n ń súnmọ́ àwọn ìlànà lesbian and traditional schools àwọn tíkà ẹ̀ ló mójú tó wọn what do you think your child is going to become after gbogbo nǹkan ẹrẹ láti kọ̀ǹsídà tẹ́bá fẹ́ bímọ rẹ̀ ó làdúrà yẹn ti ṣe pàtàkì máa ṣàdúrà lórí ọmọ ìtumọ̀ ẹ̀kọ́ ní jẹ́ kó máa gbómi lọ sórí òkè torí ọmọ òun ní gẹ́ẹ̀sì ṣù àwọn mú àwọn ọmọ tó lè yàtọ̀ wá gbóúnjẹ wúruwúru kan wá ló fẹ́ bọ́ rẹ̀ eré òun máa jẹ́ ń bẹ̀ kiri ṣé ìwọ́n tó ti jẹ ẹ̀rọ kó tó kù ní ọmọ yẹn òtún lọ́dọ̀ ẹ̀gbọ́n ọdọ́ bàbá ẹ̀rọ ilé mo ní kó tún jẹ́ mo mọ̀ọ́mọ̀ sọ fún ẹgbẹ́ ó ti lo antidote ní tí òfin ní wọ́n ní ìwọ́ ti kọ́kọ́ jẹ́ olóbẹ́ fọ́mọ́ torí pé tó ti bá ní ṣàkóhò jẹ́ ń bẹ̀ yẹn ó jẹ́ òfin ní nǹkan ní ó wá ní ọ̀dà àfáà tó ń pẹ́ pé òun fẹ́ wọ́n ní kò mú wá lórí òkè tí wọ́n fẹ́ tí ó ṣe hùwà pàlàpàlà wọ́n fẹ́ ṣàdúrà fún wọ́n fẹ́ lé àbúrúkọ ìgbésàyẹ̀ orí èkó ìbò ṣàlàyé gbogbo orí òkè lámọ̀ orí lọ́pẹ́ ọgbọ́gbà ilẹ̀ à ń kọ́ mọ́ ní mathematics ní káàdù lọ́wọ́ nípa owó wákàwọ́ tàbí àfòrí orí òkú ṣé máa sì rẹ̀ lè padà yé ó wà ń bẹ́ kò sí iye ó wá ló fẹ́ wà lórí òkè tó lè mọ́ ẹjọ́ ìrìn obìnrin gbígbó omi káàkiri orí òkè kan ọmọ ẹ farabalẹ̀ jókòó ti ọmọ ara lórí ọmọ yẹn àrí ọmọ yẹn ó dà bọ́bọ́ ó ṣe ṣe ṣíó ṣíó káàkiri bí adìẹ tó jò parí ṣẹ̀fẹ̀ bá jẹ bá jò jò pa ṣíó ó ní ó balẹ̀ sit down with your child jókòó ti ọmọ ẹ̀kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ wá bẹ̀lọ́n fún ara rẹ̀ ẹni tó lọ ń bá lórí òkè ó mọ̀ orí èèyàn tó jẹ́ ó wọ́n yá tó kó tira ẹgbà ń sọ wà bẹ̀rẹ̀ láti ti bọ́ ó mọ̀ yá tó ló fẹ́ kó bẹ̀ẹ̀ bẹ̀lọ́n gẹ́jọ́ pa ọlọ́run fún rẹ̀ so you have to be very careful ọlọ́run ṣàánú wa níparí ọ̀rọ̀ mi ọmọ tá a bí lónìí ọlọ́run kó bá ní ṣe lọ́mọ alálùbáríkà ọlọ́run jẹ́ bá ní ṣe ní ọmọ tí ó gbọ́ ẹ̀kọ́ tí ó gba ẹ̀kọ́ tí ó sì lo ẹ̀kọ́ tí ẹ̀kọ́ yóò tún wá wúlò fún ara rẹ̀ fáwọn òbí ẹ̀ fáwọn ẹbí ẹ̀ fádùúgbò ẹ̀ fúlù ẹ̀ kò ní ìjàgbà ńlá rí pápátá ìbámọ̀ bẹ̀lọ́ fún ni ọmọ wa tò ní kí lorúkọ ẹ̀ orí bàbá wa káàṣì gbà tí wọ́n pè é lẹ́ẹ̀kan ẹkọ́ àwọn owó gidi sápò owó tẹ́kọ́ sápò yẹn wà bá yọ 1000 fọ́mọ tó kéèkù láyẹn ẹ̀rì sápò ẹ̀kọ́ nígbàtà àpá bá ń béèrè owó ọpẹ́ 5000 lẹ́kọ́ sápò owó ọpẹ́ 1000 owó kọmọ mọ́gọ̀ 1000 méjì owó kọmọ kó dàgbà 1000 mẹ́ta àbẹ́rẹ̀ báyìí gbogbo ẹ̀ tó bá fẹ́ fún ìyàn lówó yóò fi ló fídọ̀ fún ẹ̀ẹ̀kan péré ṣojú owó tàbẹ́ lánà tẹ́rẹ yìí ni owó ẹ̀bùn fọ́mọ kí ni ó pé owó ẹ̀bùn fọ́mọ tàbẹ́ lánà tẹ́rẹ ìyókù yẹn abẹ́wò olórí ṣe àárí mi ní ní ẹni kan mọ́ wà ń bí kó mọ̀ kan mọ́ ṣe ṣe kó mọ̀ ẹ́ bọ́lá àbá ẹ̀jẹ́ ìbéèrè owó mú ní orí ṣe àárí mi ní ọ ìgbà tí mi béèrè tí wọ́n ti bẹ́ fún mi kí lọ́rẹ́ tó wá fún mi kí gbogbo ayé lè rí ọ̀gẹ́ ìwọ̀n àbá ní ebá ẹjọ́ àìkò kò dọ́kàn

èlò lówó ìlú kí ni ó tẹ̀lé òṣì ìjọba bẹ́bàlá ìlú tún náà wà bẹ́bàlá ìlú wà lẹ́ẹ̀lẹ́ ọmọ bẹ́bàlá ìlú wà lẹ́ẹ̀lẹ́ wà owó ẹ̀ẹ́jọra ti sára ìlú tún náà wà bàdàn olókùn àwọn àbá àti ọgbà ọgbà ẹ̀rí ìwọ́n ni ó yẹ́ bú ọlọ́run ṣàánú wà òní hasana kí mo pé hasana ọkùnrin ni hasan obìnrin ni hasana hasana tí ẹ bá ti gbọ́ hasana hasan àti hussein tàbí àti hussein àwọn ẹ̀dà tó ìjì lò ìtumọ̀ rẹ̀ ni tó dáa ọlọ́run gbogbo ìgbésí ayé ọmọ ẹ̀jẹ̀ ó máa jẹ́ kí gbogbo ìgbésí ayé rẹ̀ rẹ̀ máa ń sáàlá ìrọ́mọ̀tíkà wà áhàmàrọ̀ ẹni ọlá ẹni ẹni ọlá ẹni ọlá ẹni ọlá tó fàmì sí

Àjẹgbẹ́, àjàpẹ́, àjàpẹ́. Orúkọ yìí pàtàkì ó, mo ṣe kó mọ̀ kan níjọ́ Jímọ̀ nírọ̀lẹ́ ní ọkọ̀ òru. Wọ́n wá tó fámílì yẹn sí, wọ́n tó orúkọ bàbá bàbá yìí lékèèjì. Mo ní àwọn ilé ìpadàbọ̀ wá jèrè àwọn ọmọ wọn tó ti kó Nàìjíríà láti Àwọn tó ti kó sí lọ́wọ́ wọ́n máa bínú kú olùrù torí pé wọ́n kọ orin ọ̀tẹ̀ àtorí òwe amóyè ìjẹ̀rù ìwòlọ́nà ìròhùn pápá ẹni kí wọ́n kọ kan láwọn ní àwọn ọ̀tẹ̀ yẹn torí máa ní pẹ́nu omi ló ti kọ́ ọ̀tẹ̀ àdáadáa wọ́n lè kéde ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń tí wọ́n jọba ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ṣe ni kò mú ní àwọn kan ti kú omi ní 100 years ago ṣùgbọ́n wọ́n lọ rí tẹ́ni orúkọ bàbá ẹlẹ́ẹ̀karùn-ún ti wà ní UK wọ́n wà l'Amẹ́ríkà tí ọmọ yín bá mọ ìran ọdẹ ìran karùn-ún tó wá gbọ́ orúkọ yẹn bàbá kan ní no we want to be from Nigeria and that uh, the name of our father irú àjàpẹ́ yìí yóò pè é ìjàjà kanáìsì yóò àkọọ́lẹ̀ ó kàrí bí àjà pẹ́yìn fún Nàìjíríà tí àwọn tó dára yóò bá ah we me and you we are from the same father that is my great great grandfather wọ́n ní ẹ̀rẹ́ ọkàn wà láì ó wá lẹ́yìn yẹn gbogbo àwọn tó wá wà láyé ńgbà náà sórí yẹn torí pé wọ́n ní òun wá rí ilé òpara and DNA now ṣọ́mọ̀ pé wọ́n ti ń ṣe DNA test such that wọ́n ti mọ percentage ìran táwọn jẹ́ àwọn kan wà ní US wọ́n lọ́mọ Nàìjíríà làwọn kéde 70% DNA Nàìjíríà ẹlòmí àtún túnṣẹ́ tẹ́ o ní àwọn Yíbò náà fi ṣe nígbà ọ̀rọ̀ ọ̀lùmí orò pé mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé jù làwọn àwọn jù Israeli wọ́n wá Nàìjíríà wọ́n wá gba ẹ̀jẹ̀ wọn wọ́n kò wà sí àwọn wọ́n ní kìí ṣe ìran àwọn torí pé ìmọ̀ òdí ìgòkè lónìí yóò wúlò fún yín lọ́la tó torí ẹ jẹ́ ká mọ orúkọ àwọn ìran wa ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá tábá lè pèsè ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó gbà fún wa ọmọ àfáàwà jamiu àfáà jamiu ọmọ musa allahumma iji alhassana بنت صالحة حتى مسلمة مؤمنة ولا تجعلها كافرة مشركة متمردة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم ارزق أبا حسنا وإن كان رزق في السماء فانزلوا عليه وإن كان تحت الأرض فاخرجوا له اللهم ما بارك في صدق أمي حسنا وما ذلك عليك بعظيم برحمتك يا رحمة الراحمين ويا أكرم المكرمين أشهد أن pẹ̀lú kí n tàbá ní ká tún ní Yorùbá yóò gbà sí kò ṣókí tá a sọ ní pé Ọlọ́run ṣe áńtà ní ọmọ alálùbáríkà ṣe ní ọmọ ìtútù onígbò blẹ̀ ṣe ní ayọ̀ ọkàn fáwọn òbí má ṣe lọ́mọ alágídí má ṣe ní kékeré ẹni tó kọ́lọ̀n bá ní ìṣòro jùláńsì kí fún sáájé sánmà lárí sí kí ẹwà tó rọ̀ lè lórí kó mọ̀ rí báyìí tó bá jẹ́ ní olè kó pàjáde tó bá jìnà sí kó súnmọ́ bí kan yóò dẹ̀ súnmọ́ kó sún òun náà nǹkan náà ẹ̀ẹ́ lò ní ó kàn tẹ̀lé wọn lọ sí bíríkìlà ń kálò ibẹ̀ làwọn kan ní bíríkìlà wọn ó tẹ̀lé èèyàn lọ jíṣẹ́ ni àwọn tó gbéṣẹ́ fún wọn wo ṣẹ́ sí ẹ̀ ní ọjọ́ wa lọ ni wọ́n á pè ibi tó ti di mílíọ̀ní àwálé johnny man ló lọ ṣe ó padà dọ̀gá ń bẹ̀ lẹ́rí pé oore ẹ̀ kò súnmọ́ kí lọ́wọ́ ṣe ọlọ́wọ́ ń sọ fún oore yẹn torí pé kò lè gbé àwọn ará kánò wá bí tó bá sì lẹ́gbẹ́ wọn wá bóyá ọ̀rẹ́ ẹ̀ tó kàn tẹ̀lé wa lọ fún pdp my friend tó lẹ́yìn tẹ́ ìṣiṣẹ́ ọwọ́ o mẹ́sọ̀rọ̀ hmm. ọ̀pá ilé ẹ kò sanwó tó tó ní ìsọ fún

gbogbo ẹ̀ kó dán kàjíṣẹ́ àgàgà wá láyé ní òjò oríṣẹ́ ayé kọ́ ìwọ fún rẹ̀ oríṣẹ́ dáadáa. tó wá torí náà mọ́torí ẹ̀lọ pẹran torí ẹwọ́ kan dànù lásán ọlọ́run dànù àtòrí àwọn وصلى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما ìjọ̀lọ̀kẹ́lọ́mọ ẹlẹ́sàn àrí ẹnjìníà ọlọ́run ṣe dáadáa fún àwọn ààrẹ ó dúpẹ́ lọ́wọ́ yín gan púpọ̀ á pa yín bíi ọlọ́run jẹ́ kẹ́tẹ̀ kó jẹ́ àbùkù ìlékàn yín o tẹ̀síwájú dáadáa ìdàgbàsókè rere rẹ̀mọ̀ ẹ̀yìn ìdàgbàsókè dáadáa tẹ̀síwájú rere yín